ọmọ ìyá mi dẹ̀ fi páàsì ewé make you pass away o wọ́n lè fún ẹ léwé báyìí kó máa sáré kiri ọlọ́run ló ní tẹ́lẹ̀kùn ọlọ́run ló ní jọmọ àgbà sẹ́yìn wáìnì ni áfítà tẹ́ pé àti ẹtì látàwọn àdájọ́ mú gbó ẹ̀ ṣé ìjì bá dànù o àjọ ń fọ́ fàǹfà. mo kí ẹ̀yin lólùfẹ́ mi ní nàìjíríà àti lókè òkun orúkọ mi ni ọlákúnlé àfọ̀àpẹ́ táyẹ̀pẹ̀ ní làǹbẹ̀bẹ̀ báyìí sí bá a wà àti gbèdéo ní nàìjíríà sí lókè òkun mo endorse smart view wípé tv ẹ gbọ́dọ̀ máa wò smart view ẹ̀kọ́ táìpọ̀ ẹ̀ smart view smart view ẹ̀ á máa rí oríṣiríṣi ẹ̀ẹ̀kan sáárá ọmọ nǹkan tá à ń ṣe bẹ̀ mà lágbára ẹ̀ á máa rí ohun òṣèlú orí ìtàgé lẹ́ẹ̀kọ̀ọ̀kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan àtọkùnrin àtọjọrin èmi náà mo wà ń bẹ̀ gbọ́n ẹ̀dọ́ sí wájú bẹ́ẹ̀. ọmọ ìyá mi dẹ̀ fi ewé mẹ́kì páàsì àwé o wọ́n lè fún ẹ báyìí kó máa sáré kiri ọlọ́run ọlọ́run ló ní jọmọ àgbà ṣáà wáìnì ni áfítà àtẹ pé àti ẹtì látàwọn tá a jọ ń mu gbó ẹ ṣéǹjì pátánù tá a jọ ń pọ̀ fàǹfà wá rí i pé wàá rí i pé láàkè yẹn ti pè torí wo ti mú báàsì lẹ ẹ máa ń ṣe gangan gangan gangan lẹ́nu ẹ fẹ́ lọ́tọ̀ ibi dájú fẹ́ lọ́tọ̀ ẹ débẹ̀ ẹ gbàgbó ń bẹ̀ ẹ láì tiẹ̀ lọ́nà ẹ fún mi kí n fà gbàdó di pé ó yá kí n dá padà fún yín ẹni náà náà náà náà náà gbogbo àwọn promoter everybody wey dey club na instant show for video everybody kò ẹ kó rí bẹ́ẹ̀ jàtí wọ́n ń jà bẹ́ẹ̀ ni tàbá ń jà ká kú ni mo ní mo lóyà lọ́yàtì bá jùjú náà ṣé ìbẹ̀rù ọlọ́run ni náà ẹ mi ókè náà kò sí wèrè everybody olórin ni wá àjọ ní fáǹsì àjọ lógo ni ẹ olówó dẹ́ lèmi i'm rich mo lówó bẹ́ẹ̀ ṣe ṣì mọ́lẹ̀ lọ́nà ẹ̀ lè ṣe mí lọ́nà aláyé bàjẹ́ olórí ńlá ẹ̀ ìyẹn ìbílẹ̀ sàtán gbogbo elébẹ̀ ni ẹjẹ́ kó dé ẹ̀pẹ́ ẹ sọ fún un wèrè tó fẹ́ dálẹ̀ ó ṣàti dálẹ̀ bó ṣe ṣe pẹ̀lú mọ́lẹ̀ nìyẹn tó dúdú fẹ́ ṣe pẹ̀lú ogo bẹ́ẹ̀ ẹ ṣàmọ́ ní kó máa ní sùúrù ẹ kó calm down kó má lọ dẹrun ayé ọlọ́run àpòkù wee tán ìmọ́lẹ̀ lọ kúrò nìyẹn ó mọ́lẹ̀ kúrò ní malians òun ni yó ìmọ́lẹ̀ kúrò malians kọ́nà májà pàdé àgbà kò ní o ìwọ ó padà lẹ́yìn ẹ̀ ìbílẹ̀ <laughs> náà ní ìsìn mi ògo dọ́dọ̀ Davido òun nìyẹn o ó ti Davido rù.